وجل عباد الله القرآن العظيم أنزل ليتلى وتدبر آياته فتلاوة القرآن لها فضل عظيم ومنزلة عالية من هذه الفضائل أن تلاوة القرآن تجارة لا تعرف الخسارة قال سبحانه وتعالى إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور وتلاوة القرآن الذي يقرأ القرآن وهو ماهر بتلاوته يؤجر كما أن غير الماهر يؤجر أجرين قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع الزفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتسعتأ فيه وهو شاق عليه فله أجران متفق عليه تلاوة حرف واحد من القرآن العظيم له حسنة ولحسنة بعشر أمثالها قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله بها حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لا ميم حرف ولكن أقول ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي تلاوة القرآن عباد الله شيء عظيم وخير ما يضبط عليه الإنسان القرآن العظيم قال النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله القرآن وهو يقوم به آناء الليل وآناء النهار ورجل آتاه الله مالا وهو ينفقه آناء الليل وآناء النهار متفق عليه كما أن لتلاوة القرآن فضلا عظيما وكذلك الاستماع إلى تلاوة القرآن والاجتماع لمدارسته قال سبحانه وتعالى وإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال النبي صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده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 سورة الفاتحة قال النبي صلى الله عليه وسلم لأبي سعيد ابن المعلى أفلا أعلمك بأعظم سورة في كتاب الله قبل أن تخرج قال فأخذ بيدي فلما أردنا أن نخرج قلت يا رسول الله قلت أفلا أعلمك بأعظم سورة في كتاب الله قال النبي صلى الله عليه وسلم الحمد لله ربي رب العالمين ومن هذه السور سورة البقرة قال النبي صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر فإن الشيطان ينفر من بيت تقرأ فيه سورة البقرة رواه مسلم ومن هذه السور سورة الإخلاص قال النبي صلى الله عليه وسلم أيعجز أحدكم أن يقرأ ثلث القرآن في ليلة قالوا كيف يقرأ ثلث القرآن في ليلة يا رسول الله قال النبي صلى الله عليه وسلم سورة الإخلاص فاعدل ثلث القرآن rọwà fún muslim a dúpẹ́ fún ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ọ̀kan ṣoṣo ọba tó sọ pé ìkápá ni sọ́mà àti ilẹ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ ó nìkan ní darí ìsẹ̀mí ayé ọmọnìyàn ọ̀dọ̀ rẹ̀ ni a sì padà sí ara tọrọ ìkẹ́gẹ̀ fún anábí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́ọ̀bá tí ó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti anú fún gbogbo àgbáńlá ayé ìkẹ́ àti ìgẹ̀ náà kí wọ́n bá wọn ará lè rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn àti abátó tẹ̀lé ojú ọ̀nà máa títí di ọjọ́ ìpínlẹ̀ alkiyama alkur'an síraka ni tó sì pé ọ̀nà ọ̀rọ̀bá sọ̀kalẹ̀ láti jẹ́ kí ọmọnìyàn kó sórí rí ayé àti ọjọ́ ìpínlẹ̀ alkiyama kur'an kìí ṣe ta fi tó ilé àbí ta fi tó mọ́sálásí bí kò sí pé ọlọ́run bá sọ kalẹ̀ láti lè máa ta ká máa ronú sí ká sì máa múlò nínú ìsẹ̀mí ayé wa kò lè jẹ́ sí pé oní ọjẹ́ ìtọ́nisọ́nà fún wa ní gbogbo ìgbésí ayé wa níbi gbogbo ìgbésẹ̀ wa yálà ọ̀rọ̀ la fẹ́ sọ àbí pé ìsìn òun náà ni a máa tẹ̀síwájú láti lè máa báwo ni a ti sè kíka alukuran yìí ọlá ètò sí pé ọkọ̀ lọ́wọ́ fún ọjà sí pé ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀ràn wa létí nípa rẹ̀ láti lè já sí pé ká máa tó ní má kíka alukuran bí abasilagbara nínú alukuran ọlọ́run bá jẹ́ kó yẹ wáyé pé kíka alukur'an owó kan ní tó ṣe pé kò sí pé mo ṣe mi ò wá rèrè jẹ owó tẹ́yà ń ṣe nílé ayé bákan méjì ni ìmọ̀ kó rèrè àbí kọ́ má rí èrè tó ti yà sí pé irúfẹ́ ẹni yóò máa wà lórí bíbẹ̀ náà ṣùgbọ́n àwọn òwò kan dájú tó ṣe pé tẹ́yìn bá ti ṣe àfàìmọ́ṣe ni mímọ́ rí èrè níbẹ̀ ọ̀nà ọba ó sọ́láyé àwọn kan náà fún wa tó jẹ́ mẹ́ta tó sì pé kíkà alkùrán ó jẹ́ kan nínú rẹ̀ ọ̀nà ọba sọ pé gbogbo àwọn èèyàn tó sì pé wọ́n dún ní mọ́ kíkà alkùrán wọ́n èyí kàn gbé kí wọ́n gbé sínú ọlé lásán bí kò sí pé wọ́n máa ń kà á lóòrèkóòrè bákan náà tí wọ́n bá ti gbọ́rùn ni wọ́n dìde tí wọ́n lọ kírun bákan náà lọ́jọ́ sí pé ní kọ̀kọ̀ àti ní gbangba wọ́n ná nínú nǹkan tí ọlọ́run bá tí ó jogún fún wọn sójú ọ̀nà tí ọlọ́run bá tí ìsójú ọ̀nà ti haram ọlọ́run bá sọ pé irúfẹ́ àwọn ẹni báyìí àwọn ni wọ́n ń wá ni wọ́n ń ti òwò èyí tó ṣe pé kò lè kùtà láíláí àwọn yẹn ni wọ́n ń bá ọlọ́run bá da òwò pọ̀ tó sì pé èrè ni wọ́n rí bẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ kó yá sí pé kí ọlọ́run bá kó pé ẹ̀san wọn fún wọn ní pípé ó sì sàlékún ọlá wọn torí pé ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá aláforíjì ni títí máa dúpẹ́ ti dáadáa ìtumọ̀ ni pé wọ́n tún ń rí àforíjì ọlọ́ọ̀bá ó sì dúpẹ́ dáadáa tí wọ́n ti. nínú nǹkan mẹ́ta tí ọlọ́ọ̀bá yìí èyí tí ọlọ́ọ̀bá fi ṣe àkọ́kọ́ mẹ́ òun náà ni kíka alukur'an tó ṣe pé ẹni tí ọba ma alukur'an ká nǹkan tó tóbi iná ló fi dún rẹ̀ ẹni tó bá sì máa kà tó sì pé ó tún wá rojú láti máa gbé alukur'an lóòrèkóòrè lójoojúmọ́ gẹ́gbọ́ tó já sí pé kò yẹ fún ọmọnìyàn tó jẹ́ mùsùlùmí láti lè má ní nǹkan kan tí ó máa kà nínú alukur'an báyìí wú ọmọ ó wà nínú nǹkan tí mùsùlùmí tí ó ti bọ́nà ọba dá mẹ́jẹ̀mú ife mo fẹ́ máa parí ẹ̀ nínú oṣù kan yálà ẹyọkan lèèyàn lágbára ni o méjì lágbára ni o tó ajá sí pé yóò ti níye júùsù sẹ́yìn ọmọ kà bẹ́ẹ̀ lójoojúmọ́ láti lè fi súnmọ́ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala kíka alqur'an yálà tíyẹ̀ bá ń kà ọlọ́run ọba fún wípé ń kà lórí ahọ́n rẹ̀ abẹ́ntúnṣe pé pèrèpèrè kó tó pe àràfí kan bíi ìṣẹ́jú méjì mẹ́ta yóò lọ látara wípé ahọ́n rẹ̀ ò tí ì ma irú eléyìí máa ń ṣẹlẹ̀ fún ẹjọ́ bá ṣẹ̀ṣẹ̀ parí mímọ́ kọ́ alukur'an ní kíkà abẹ́ńtó bá fi àgbàlagbà kọ́ ìkíní kejì wọn lọ́lọ́wọ́n bá dáadáa fún alayhi wa sallam. wọ́n lẹ́yìn tó ka alukur'an tó ṣe é pé ẹnu rẹ̀ ti yọ̀ ọmọ dáadáa tó lè ka odidi júùsì ọ̀kan láàrin bí ìṣẹ́jú mélòó irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n máa wà pẹ̀lú àwọn màláìka alápàlẹ̀ ṣùgbọ́n tó ṣe é pé tí máa ń ka alukur'an yóò máa ká lónìí kó tó rí ara fi kan pè so ìnira wà fún nípa pípé anabi sallallahu alayhi wa ó ní pé ládábìtì lọ́lọ́wọ́ máa kọ́ọ̀lẹ̀ fúnrú ẹ̀ níbẹ̀ ládàá wípé ó ń tiraka tó ń ti bó ti já títí kúrán ò sí ìyọ̀mọ́ lẹ́nu tó ó sì ń tiraka láti kà á yóò sì tó gba ládàá ipò ka alukur'an ìtumọ̀ ẹ̀ ní pé bí n bá ti lágbára láti lè ka alukur'an òun náà ni yóò máa kà á tó sì já sí pé ọ̀nà ọba pàdé wọn fúnrú ẹ̀ níbẹ̀ bákan náà lọ́jà sí pé kò sí ládá táa lè fi wé kíka alkùrán nínú ọ̀pọ̀lọpọ̀ ládá ètò sí pé anábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sàlàyé fún wa torí pé pípé àràfi ẹyọkan alifábẹ́ẹ̀tì ẹyọkan nínú alkùrán anábì wa Muhammad sallallahu ó jẹ́ kó yé pé ládá mẹ́wàá lè yóò rí bẹ́ẹ̀ nígbà tí anábì tó wá ń ṣe ìfọ̀síwẹ́wẹ́ ó ní ara fi kan tó ń gbà lérò ní títí dáwà pé alif lam mim ń lọ sí sẹ pé ara fi kan bí kò sí pé alif tó bá wí ara fi kan nù tó ní ládá mẹ́wàá láàmù tó bá sọ ara fi kan ní tó ní ládá mẹ́wàá mímù tó sọ ara fi kan ní tó ní ládá mẹ́wàá lé lórí ìtumọ̀ ẹni pé ẹni tó bá pé alif lam mim ládá ọgbà ó ti wà ń lẹ̀ fún tí máa ka suratul fatiha lásán ẹ̀mọ yára fìtọ́ wà bẹ́ẹ̀ ibo lẹ́yìn ti fẹ́ ríru ládá tó tó báyìí ìtumọ̀ ẹni pé títún ní máa alkùrán ní kíkà ládá tí ò kéré iná lọ́wà fún tíyìn bá sáláì máa ka alkùrán ó ti dúnra rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ládá bákan lọ́jà sí pé anábíwa Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ kò yíwa pé nǹkan tó yẹn máa sojú kòkòrò tí máa jowú èèyàn lé lórí jùlọ nǹkan méjì ni àkọ́kọ́ níbẹ̀ ó ní kó rí ẹni tí ọlọ́run bá jogun fún tọ́jà pé lọ́sàn-án lóru èèyàn máa orú ẹni bẹ́ẹ̀ pé ẹni yìí ó náà ń wá ni gẹ́gẹ́ bí náà ti ń wá látara rẹ̀ èèyàn wàá máa kọ́ sí pé èmi náà máa gbìyànjú láti ka quran ẹni ẹlẹ́ẹ̀kejì olè tó ti pé ọ̀nà ọba jogún owó fún ṣùgbọ́n ọ̀nà tọ́nà ti haram ọ̀nà èyí tó já sí pé yóò máa mú ládáwá fún lọ́nà ọlọ́run ọba wa subhanahu wa ta'ala yóò sì máa sí àwọn èèyàn láǹfààní ńlọ́nà sí ìyá máa jogún irú ẹni bẹ́ẹ̀ náà pé eré ọlọ́run tó bá jogún owó fèmí náà èmi náà ó fi ṣe fún rí ọlọ́run lọ́wọ́ subhanahu wa ta'ala ọwọ́ péyàn ní lẹ́mí ó sì ń ṣe ìgbìyànjú tọ́ ọlọ́run bò ní dùnyàn ní ládá kátẹ̀ wá pé pé tó wá jogún nǹkan yẹn kìí ṣe kíka alukur'an nìkan ìnìládáwà fún bí kò sí pé ẹni tí bá tún gbọ́ ìtumọ̀ ẹni pé tí bá wọ́n pé ah, òun ti dàgbà sóun sì tún á lè máa Quran kà báyìí sóun ó lè ka Quran tí èèyàn bá jásí pé kò tí ì láǹfààní kọ́ al-Quran ọ̀nà míì tún wà téèyàn tó fi lè gba láàdá látara al-Quran ọ̀nà wo ni lọ́nà pé kéèyàn máa lé sèse ìyẹn sì ti rọrùn gbogbo fóun ta ní ìlọ́yọ̀ sí pé tá a bá fẹ́ láǹfààní láti gbé odidi alukuran bẹ́ẹ̀ ìfọ̀gá ló ní ràǹràn àwọn tí máa ń ka alukuran tí ò níye tá a bá níbẹ̀ lọ́yọ̀ sí pé ọwọ́ pàǹjọ lásán ọlọ́run bó sì tún máa kọ́ ládàálẹ̀ fún wa á sì tún jẹ́ ní ìkẹ́ kì í ti pàwọ́ là ń ka o a kà ń gbọ́ ẹni tí ń kà ni ọlọ́run bá sọ nínú Suratul A'raf kí gbogbo ìgbà tí a bá ti ń ka alukur'an ẹ tẹ́tí ilẹ̀ kẹ́ẹ̀sì máa gbọ́ ẹ má sàròyé la'allakum turhamun làálà ọ̀nà ọba sì ní kìí ṣe iyèméjì bí kò sí pé ìtọ́ sátẹ̀ ni tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ tẹ́ ní ìkẹ́ kò sì sí ìgbà tẹ́yìn wá nínú ìsẹ̀mí ayé yìí ju kí ọ̀nà ọba subhanahu wa ta'ala kọ́ kẹ́yìn lọ ìtumọ̀ ẹni pé lẹ́yìn ọba tí ì àǹfààní mi tó wà nílẹ̀ fún láti lè máa gbọ́ yálà lórí fóònù rẹ̀ ni o àbí lórí rédíò rẹ̀ ni o àbí kọ́kọ́ máa rẹ̀ kọ́ máa kà sí létí náà máa gbẹ̀gẹ̀ni yóò máa gbà ládàá látara gbígbọ́ alukur'an pábánbárí rẹ̀ kéèyàn ó tiẹ̀ tí wọ́n jókòó sí àwọn tí ń tu kó tí wọ́n jẹ́ nínú ilé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala àìmọye ládàá bántàbántà òun lọ́jọ́ sí pé èèyàn tó ń rí kìí ṣe inú Ramadan nìkan lèèyàn máa péjọ nínú mọ́sálásí láti sọ pé à ń tú Al-Qur'an bí kò sí pé gbogbo àsìkò tí yẹn bá ti ń láǹfààní ni anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní pé àwọn èèyàn kan wò ní kórajọ sílé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ti ṣe mọ́sálásí kí wọ́n wá máa ka al wọ́n máa ṣàlàyé ẹ̀ fúnra wọn ní ààyè tí wọ́n wà ń ìkẹ́ ó ti sọ̀kalẹ̀ ìfọ̀kànbalẹ̀ ó ti sọ̀kalẹ̀ sọ́dọ̀ wọn bákan náà lọ́jọ́ sí pé àánú ọba yóò bò wọ́n dáru àwọn wà á rọ wọn ọ̀wá tó tẹ́ síbẹ̀ ànábì tí ti àwọn ẹni ọlá àwọn màláìkà alápàdé ẹ sọ fún mi kéèyàn gbọ́ yí pé Buhari o lóòrèkóòrè ní máa dá akọ Thank you. kò sí sóra kan tó sẹ́yí pé téèyàn bá kà á burú ní máa mú wá ẹ̀rí pé ẹ̀ lè jókòó kí wọ́n sọ pé nǹkan báyìí kí ẹnìkan ṣàdúrà wọ́n sọ pé ẹ̀ka bàbá sí àdá àwọn èèyàn wòra wọn lójú pé sí nǹkan ọ̀rọ̀ lu ẹni tí ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ sì ni súrátù al-masad súrà èyí tó sí pé ó jẹ́ súrà ọ̀la ni tó yẹ pé kò sí gẹ́gẹ́ yẹn kà sí àfikọ́sẹ̀ yìí pé kọ́nà ọba kí ó gbàdúrà yàn ìtumọ̀ ẹni pé kò sí súrà kata dá yàtọ̀ pé súrà eléyìí o kìí ṣe súrà kẹ́ wọ́n fi máa sàfihàn ni súrà eléyìí ò ní súrà kẹ́ rárá o kò sí kankan téèyàn kà nínú alukur'an tí ò ní ní ládàá tí ò sì sí àlùbáríkà bẹ́ẹ̀. akálá ṣe àwọn súrà kan ju súrà kan lọ àwọn àyà kan sì ju àyà kan lọ níbàámu sí nǹkan tí anábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ̀sọ̀ fún wa tó ṣe pé léyìí ẹnìkan kí ọ ni ó fi agbárí rẹ̀ rò ó torí pé àwọn akọni ọlọ́run bá sọ alukuran kalẹ̀ fún anábì sallallahu alaihi wasallam tọ́lọ́run bá sọ alukuran kalẹ̀ fún ni ó sàlàyé pé súré eléyìí o òun tó níjọ́ kan anábì wa Muhammad sallallahu alaihi wasallam ó pẹ̀lú sàbíkà sí orúkọ rẹ̀ jẹ́ Abu Sa'id nínú mọ́sálásí ọwọ́ apẹ́ fún yín pé irin Abu Sa'id tí yọ wù ọ́ kí n sọ súrà tó tóbi jù nínú Al-Qur'an tó yẹ pé tí bá gbé gbogbo súrà Al-Qur'an fẹ́gbẹ́ ara wọn ó ló tóbi jùlọ nínú al kó tó jáde nínú mọ́sálásí Abu Sa'id ní pé bẹ́ẹ̀ ni yóò wù mí wọ́n ní ànábì mú òun lọ́wọ́ lára tàwádùn ìtẹríba àìní kírímọ́ká ìtọ́wà fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nù àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ ní ọlá wọn èsì irú nǹkan tí ànábì sí wọn ànábì mú arákùnrin yìí dání wọ́n jọ fẹ́ jáde ní ṣe wá fẹ́ jáde ní àbúsà ìdíwà rán létí pé àkẹrẹ ah, ànábì ọ̀ sọ báyìí sallallahu alaihi wasallam ànábì wa fẹ́ pé bẹ́ẹ̀ ni súrà tó ga jù nínú al-Qur'an náà ni alhamdulillahi rabbil yẹni sábà olùmọ̀gáni tọ́nà ọba fún mi àyà méje táàmà kàlákàtúkà sẹ́yìn bá sì fẹ́ sàlàyé rẹ̀ náà nínú nǹkan tí gbogbo wa náà mà á rí pé kò sí súrà kan tó wà nínú alukuran téèyàn gbọ́dọ̀ mọ́kà lójúmọ́ tí ó fi lé rójú rẹ̀ ọ̀nà ju Suratul Fatiha lọ bọ́ọ̀bá ka Suratul Baqara lójúmọ́ kò sí ìdàgbàjọ́ ṣẹlẹ̀ bọ́ọ̀ka Suratul Nasr lójúmọ́ kò sí ìdàgbàjọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ mọ́kà Suratul Fatiha torí pé òun lè kírun láìka Suratul Fatiha ìyẹ́ pàtàkìyàn sí pé súra yìí lọ́lọ́lá jù nínú alkùnrán bákanáà lára àwọn súra èyí tí ó tún ní ọ látayọ àwọn súra ní oní súratul Baqara anábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní bí ẹ má sọ ilé yìí di sàárè kí ni ìtumẹ̀ torí pé sàárè ni wọ́n yìí sí ka alkùnrán àyèmàká àti àdàdálẹ̀ tí mú yàn lọ sóko kìfìrí ó ní kéèyàn ọmọ rí mọ́sálásí lẹ̀ kọ́ má rí ilé rẹ̀ ńlẹ̀ láti ka alukuran ju kọ́ wá lọ sí ibi sàárè wàlíù kan àbí ṣéhù kan ọ̀sọ̀ ikú òun lọ sọ anákàlẹ̀ bẹ́ẹ̀ lọ ka alukuran bẹ́ẹ̀ ànábì jẹ́ kó yọ wáyé pé sàárè ni wọ́n yé ti ka alukuran ṣùgbọ́n ẹ̀yẹ má sọ kèé nífẹ̀ẹ́ sí ilé tí wọ́n bá ti ń ka Suratul Baqara kí máa sábò bẹ̀ ni ilé tí wọ́n bá ti ń ka Suratul Baqara ṣàyítọ́ yìí kèé tiẹ̀ kèé súnmọ́ bẹ̀ débi pé yọ wọ̀ bẹ̀ ẹ wo ìsọ́ tọ́wọ̀ fún èèyàn látara yìí pé ọkà Suratul Baqara. bákan náà anabi wa Muhammad sallallahu alayhi ó lẹ́yìn tó bá ka ìgbẹ̀yìn áyà méjì ìgbẹ̀yìn nínú Suratul Baqara láti amánà rọ̀sù títí dé ilẹ̀ kàfàtà ní alẹ́ kan kàfàtà ó ti tó fún níbi tí ọ̀dì òde ìsọ̀fún níbi aburú tẹ̀yìn àti àlìtẹ̀nà yàtọ̀ sí à ń kówó lọ sí ìgbàdọ́sẹ́ pé kọ̀ látùsí ìṣọ́ra ìtẹ́ máa bù jẹ ìtẹ́ máa bù mọ́ ìtẹ́ máa kó rọra ìtẹ́ máa fi sínú ṣọ́ọ̀bù gbogbo àwọn nǹkan yìí ìrégbè ni bọ́ ọba ka ìkẹyìn gbogbo tó fi káwọn ọ̀rọ̀ sùn délẹ̀ kò pé ìtọ́jú kan bọ́ ọba kà á lálẹ́ ìjọ kan gbogbo tí jáburú èèyàn àtàlìjànú e, e, kò sí ti tẹ́bẹ̀ mọ́. bákan lọ́jà ti pé anábì wa Muhammad sallallahu alaihi wasallam jẹ́ bí ó ti sọ súrà tó lọ́lá jù nínú alukur'an ó tún sàlàyé ááyà tó Abu al-Mundhir lọ́jọ́ kan yìí pé ìjẹ́lọ máa yà tó lọ́lá jù nínú alkùrán ẹni àbú almunziri gbìyànjú ó ní pé allahu la ilaha illa huwa alhayyul qayyum ni anabi sallallahu alaihi wasallam sọ pé bẹ́ẹ̀ ni ìtumọ̀ ẹni pé ayatu kursi ó ní àyà tó lọ́lá jù nínú gbogbo àyà tí ó wà nínú bákan náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́tọ̀ nípa suratul Ikhlas ànábì sọ pé ṣé ẹ kájára láti ka ìdá kan nínú ọ̀dà mẹ́ta nínú al-Qur'an bìí lójúmọ́ kan àwọn sàhábà ridwanullahi alayhim ìgbé tó lè rọrùn fún yàn láti ka ìdajì ìdá mẹ́ta nínú al-Qur'an ní àárín alẹ́ kan kò lè rọrùn ànábì sallallahu alaihi wasallam sọ pé kíka suratul ikhlas títẹ kúlú Allahu ahad ó ṣe déédéé ìdá kan nínú ìdá mẹ́ta al-Qur'an ọlá tọ́nà ọba máa ń ṣe fún nǹkan kọ̀ọ̀kan nìyẹn ọ̀nà ọba máa ń sa nǹkan kọ̀ọ̀kan lẹ́sà lérí nǹkan míì gẹ́gbó ti jáde pé ọ̀sà níbi sọ́kọ̀ àlùsọ́nà lẹ́sà lérí gbogbo ànẹ́bì oṣù Ramadan lẹ́sà lérí gbogbo oṣù kọ̀sẹ́nìkan tí ó gbé lérí ọlọ́ọ̀ba ló ṣe kúlúwọ̀ lọ́wọ́ ahad ló ṣe ní déédéé ìdá kan nínú ìdá mẹ́ta alukur'an tí ìbá ti ronú sí ìtumọ̀ súra yìí èyàn ó rí pé bẹ́ẹ̀ náà lórí torí pé gbogbo nǹkan tí máa ń fi ti sọ́dọ̀ nípa àbàjẹ́ tó ga jùlọ òní súra yìí wọ́n á ṣàlàyé pé ọlọ́ọ̀ba kan tún wà tó yàtọ̀ sọ́lọ́ àbí ọlọ́ọ̀ba bímọ àtẹ́mi mímọ́ kan tó wà gbogbo àwọn nǹkan wọ́nranwọ̀nran èyí tó ṣe pé ọ̀nà ọ̀bẹ yìí tí a fi ń pè é òun náà ni súra yìí ní sàlàyé níbẹ̀ ìyẹn fàánú ẹja sí pé ó ṣe déédéé ìdá kan nínú ọ̀dà mẹ́ta alukuran tí ìbá ti kà á bí ìgbà tí èèyàn ka ìdá kan nínú alukuran ni tí ìbá ti fẹ́ ka ìdá ẹyọ kan nínú ọ̀dà mẹ́ta alukuran ẹ̀ẹ́mọ̀ wákàtí tí ó lò kọ́kà ka Suratul Ikhlas lásán. so àìmọye súra báyìí ló ti pé anábì wa Muhammad sallallahu alayhi wa ní sàlàyé ọlá tó wà fún kọ̀ọ̀kan ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ ti nǹkan kò sí súra kan nínú tí ẹ̀ máa sọ pé wọ́n òun ò ní kà àwọn aládàádáálẹ̀ àwọn ni wọ́n sọ àwọn súra kan di súra báyìí súra èyí tí a fi súra èyí tí a fi sípè fún yàn eléyìí wa wa ta'ala kò sọ pé sóra tí ó wà fún nǹkan báyìí ni bí kò sọ pé gbogbo ẹ̀ kitabun anzalnahu ilayka mubarak lọ́lọ́wọ́ bá pè é síra tá a sọ̀kalẹ̀ fún ọ yìí o eré anábì wa Muhammad sallallahu láti ara rẹ̀ ká láti lè máa ka alukur'an tàbá ti ìsinú prógrámù wa lójoojúmọ́ yálà inú ṣọ́pù láwà inú ọ́fíìsì láwà kódà ìyẹn lè wà nú mọ́tò níbi táyé rọrùn déyè mustaf odidi mustaf bí wọ́n ti tẹ́yẹ ní Saudi ó wà nínú fóònù tó yẹ kéèyàn ọmọ kà á nígbà tí ní lẹ́mìí pé júùsì kan lójúmọ́ òun ọ̀fẹ́ ọ lọ kì í sọ̀rọ̀ yẹn ni pé odidi júùsì yẹ kọ kánjókòó ìkan kó tó lọ síbi iṣẹ́ bọ́ wá láǹfààní bí ìṣẹ́jú mẹ́wàá Eh, ló bá lè ka bí àwọn torí pé júùsì ẹyọkan nínú ti mustaf èyí tó gbajúmọ̀ tí wọ́n tẹ̀ page mẹ́wàá ló wà ńbẹ̀ twenty pages tí ṣe awẹ́ eh, mẹ́wàá tọba ka méjì síwájú kó tó lọ sí ibi iṣẹ́ tọba tó láǹfààní tó tún ka bí mélòó kan sí síwájú kó tó sùn ó parí odidi awẹ́ yìí tí já sí pé Nigba tó súnkan ébò ìparí wọ́n parí òdìdí alukur'an kò ní í dásí pé nù àwẹ̀ nìkan nígbà tí àwẹ̀ bá dé lèyàn àlọ́ mú mọ́sáàtò rẹ̀ níbi tó ti kú sí lọ́sọ̀ fún ọmọ kàn táwẹ̀ bá tún ti lọ tán yóò tún pàtì kì í ṣe àwẹ̀ nìkan lèyàn máa ń wá ládàá ọlọ́ba yóò ṣe kíkà alukur'an ní rọrùn fún wa yóò sì ṣe lílò rẹ̀ yóò ṣe ní rọrùn fún ẹnìkọ̀ọ̀kan aláhùnmá àìsàn وأذل الشرك والمشركين ودمر عداك عداء الدين اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك ورحمنا إنك أنت الغفور الرحيم اللهم إنا عبيدك بنو عبدك بنو عمتك ناصيتنا بيدك ماضي فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم ولك سميت به نفسك أو أنزلته في كتابك وعلمته أحد من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا وجلاء أحزاننا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا ألا هم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم جدد الإيمان في قلوبنا اللهم جدد الإيمان في قلوبنا اللهم اغفر لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تحول به علينا مصائب الدنيا اللهم اتبعنا بأسمائنا وأبصارنا وقواتنا محيطنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم أصلح لنا دنيانا التي فيها معادنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر قوم إلى صلاتك من يرحمكم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أي على الصلاة أي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله